ni jagun Olúwa ni jagunjagun. Olúwa ni jagun mi. Olúwa. Olúwa ni jagun jagun jagun mi. Olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun jagun. olúwa ni jagun mi olúwa ni mi. jagun jagun ni olúwa ní jagun olúwa ní jagun. ní gbogbo mo bá lọ. ló ń ṣiṣẹ́. olúwa ni jagunjagun mi olúwa ni jagunjagun olúwa ni jagunjagun olúwa ni jagunjagun olúwa ni jagunjagun olúwa ni jagunjagun mi. jagun jagun jagun jagun jagun jagun. olúwa ni jagun jagun mi olúwa ni jagun olúwa olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun.